ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد adá ọpẹ́ fún Ọlọ́run ọba gbogbo ayé a ṣe àsàlátò fún aṣíwájú àwọn tí wọ́n ti wáyé wá lọ àtàwọn tí wọ́n máa padà wáyé náà ni aṣíwájú wa anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó bá anábì kó bá wọn ará ilé ẹ̀ kó bá wọn sọ̀hábà tí wọ́n bá jíṣẹ́ ọlọ́run ìkẹ́ yìí kó máa bá wọn kó bá gbogbo àwọn tí wọ́n fẹsẹ̀ lórí pa ìlànà anábíwá muhammad sallallahu alayhi wa sallam kó máa yọ àwa náà ńlẹ̀ títí dọjọ́ àlìkèyàmà a kí àwọn tí wọ́n ń ṣàbójútó tv suna àwọn tí wọ́n ń náwó sí i tá a fi ń gbọ́ wáàsí ní èdè Yorùbá ní gbogbo ayé Ọlọ́run bá wa kí wọn bá wa dúpẹ́ lọ́dọ̀ wọn bá wa ṣe dáadáa fún wọn àkọlé wáàsí wa ti tòní náà ni wíwá ìmọ̀ ìdájọ́ wíwá ìmọ̀ àti ipò tí àwọn olùmọ̀ ń bẹ nínú ìsìláàmù tá ń ṣe yìí bẹ́yìn ọba sọ nípa ipò àtàyè tí àwọn onímọ̀ ń bẹ èyí ó mú wa lọ bí wípé ká sọ nípa ìmọ̀ àwọn olùmọ̀ ọlá tí ń bẹ fún wọn ó pọ̀ níbi tá a ti mọ̀ ní wípé àwọn olùmọ̀ gbogbo ayé ló ní bùkátà sí wọn ṣùgbọ́n àwọn ò ní bùkátà sáwọn ẹlòmíì èèmọ̀ tí wọ́n wá gbé dání tí wọ́n fi wá di ẹni ọlá ìmọ̀ yìí nínú àwọn ohun tó fi ní ọlá jù láyé náà ni máa ń bẹ nínú ohun tí ń gbé ní ga tí ń mú ní nípò láyé náà ni ìmọ̀ ń bẹ nínú ohun tó níyì jù tó yẹ kí mùmínú fi ṣe ọ̀ṣọ́ fúnra ẹ̀ náà ni ìmọ̀ ń bẹ ìmọ̀ náà ní ń jẹ́ ìpìlẹ̀ gbogbo ọ̀làjú gbogbo ìlọsíwájú gbogbo àgbéga àwọn tí wọ́n ti kọjá láwọn ẹni tí ayé mọ̀ ìlú mọ̀ ìmọ̀ ló sọ wọ́n dolú ìmọ̀ náà ní ń jẹ́ àkọlé ìlọsíwájú. Si bí ìlú kan ó bá náà lọ síwájú ìmọ̀ náà ni yóò sọ́dẹni wájú ẹni pò ìmọ̀ náà ni olùtọ́ka wa lọ síbi oríire ayé ìmọ̀ náà ni olùtọ́ka wa lọ síbi oríire ti alkiyama. káwámọ̀ káwámọ̀ kí ni ń jẹ́ wípé à ń wá ìmọ̀ à ń wá ìmọ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé ká gba gbogbo ìyànjú láti mọ̀ nípa ohun tó ṣòkùnkùn sí wa ká gbìyànjú ká wá ká wá lọ ká sáré lọ bí tí ohun tá a mọ̀ tá a ti rí mọ̀ nípa ẹ̀ òun náà ní ń jẹ́ à ń wá ìmọ̀ bẹ́yìn ó bá sì ní ìmọ̀ ó nídìí ìyànjú ẹ̀yàn ìjòkó ń lé kí mọ̀ wá wáyàn ẹ̀yàn máa ń gbìyànjú fi wá mọ̀ ni náà ni fi ń bẹ́nu àkọọ́lẹ̀ àwọn àfáà sọ fún wa wípé innal ilma dájú kárí ìmọ̀tàrí ni la yu'tika ba'dahu hatta tu'tihi kullak ìmọ̀ ò lè fúnyàn ní díẹ̀ nínú ohun tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ ìmọ̀ pọ̀ díẹ̀ tí ń bẹ nú ẹ̀yẹn ò lè rí àyàfi kẹ́yìn jáwọ́ gbogbo ara fún ìmọ̀ ló fi jẹ́ pé ẹ̀sìn ìsìláàmù tá à ń bẹ̀ yìí ẹ̀sìn àwa mùsùlùmí ẹ̀sìn wa ó pàtàkì ìmọ̀ ó ṣàkólé kan ìmọ̀ ó gbọ́lá fún ìmọ̀ ló fi jẹ́ wípé àkọ́kọ́ àyà tí ó sọ̀kalẹ̀ nínú alukur'an ọlọ́run ní ikra ka kéwú èyí fi ń tọ́ka fún wa ọlá tí ń bẹ fún ìmọ̀ ní ìgbésí ayé èèyàn tọ́lọ́hun fi bẹ̀rẹ̀ àkọ́kọ́ ohun tí ó kọ́kọ́ sọ nínú Al-Qur'ani wípé ikra kéwú kà mọ́jẹ́ ó pè ọlọ́hun fẹ́ fi yé wa wípé. àfi ká kẹ́kọ̀ọ́ ní títorí ọlọ́run gan alára tó dá wa tó ní àsìnwó la yu'badu bi jahala àìsí ọlọ́run pẹ̀lú àyìmọ̀ na ilmin àìsí ọlọ́run nínú òkùnkùn àìmọ̀ òṣẹ̀sìn. lọ́lọ́run fi sọ fún wa láyè kan wípé kúl ìrà ànábì sọ fún wọn hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun ǹjẹ́ ó jọra wọn bí kò jọra wọn ẹ má fi wéra wọn alladhina ya'lamun àwọn ẹni tí wọ́n nímọ̀ àwọn ẹni tí wọ́n kéwú àwọn ẹni tọ́rọ̀ yé àwọn ẹni tí wọ́n gbẹ́sìn yé walladhina la ya'lamun àtàwọn ẹni tọ́rọ̀ òye tẹ́sìn òye kò jọra wọn ẹ má fi wọ́n wéra wọn láti bẹ̀ a sọ nípa pàtàkì ìmọ̀ ọlá ọba gbé fún ìmọ̀ kó tó di wípé a lọ bíi ọlá tí ń bẹ fún àwọn onímọ̀ àwọn àfáà tọ́lábólé ilib káwá ìmọ̀ yusilu ila ma'rifatillah ìmọ̀ a máa mú ni mọ̀ ọlọ́run ìmọ̀ a máa mú ni mọ̀ wípé à ń ṣe ọlọ́run ọba lọ́kan ni ìmọ̀ a máa mú ni mọ̀ wípé bàbá sin ẹnìkan o ọlọ́wọ́n ọba là ń sìn mùsùlùmí látara wíwá ìmà àti ríronú jinlẹ̀ sí àwọn ọlá ọlọ́run àwọn agbára ọlọ́run tí ń bẹ láyé láti bẹ̀ ẹ̀yin ó mọ̀ wípé àṣàṣò lọ́lọ́run àṣọlọ́wọ́n ọba ò pé méjì àṣẹ gbogbo àwọn ròyìn tí ò yẹ á fi tì sára ọlọ́run àṣẹ kò yẹ ká fi tì sára ẹ̀ ìmọ̀ ní jẹ́ kí èèyàn ó mọ̀ bẹ́ẹ̀ tọ́lábólé ilm ká wá ìmọ̀ àsáàsùl wùsùl ilà síhàtìl i'tiqad òun ní ìpìlẹ̀ tí ó mú ní débi wípé ohun téèyàn ń gbà lérò ohun téèyàn ń nílẹ̀mìí téèyàn ń dì lọ́kàn sí ọlọ́run sáwọn ohun tọ́lọ́run dá ajẹ́ kó ní àlàáfíà èèyàn ò ní máa lérò àbí ọlọ́run tún lè ṣe nǹkan báyìí àbí nǹkan báyìí tún lè ṣe lẹ́yìn ọlọ́run ìmọ̀ ni máa ń jẹ́ kí irú àwọn èrò bẹ́ẹ̀ kó mọ̀ wá fún èèyàn ìmọ̀ ní jẹ́ kí mùsùlùmí ó mọ èwo ló tọ́ kó ṣe èwo ni ò tọ́ kó ṣe tọ́lábùl ilm káwá ìmọ̀ ìbádatun ìjọsìn lòun náà bá a ṣe ń kírun bá a ṣe ń gbàwẹ̀ tá a yan zaka lọ hajj tá a ṣe sàrà tá a fi jọ́sìn fọlọ́hun wíwá ìmọ̀ ìjọ́sìn lòun náà nítìtorí wíwá ìmọ̀ yìí tó fi jẹ́ ìjọ́sìn musilatun ila ridallahi wa rasulih ẹ̀ ìwá ìmọ̀ a máa súnni débi kárí ìyọ́nú ọlọ́run ká sì rí ìyọ́nú anabiwa muhammad sallallahu alayhi wa sallam nítorí bá a bá ti ń ṣe ohun tọ́lọ́wọ́n ọba ní a ṣe tá a sì ń ṣe ohun tí ànábì ní á ṣe ó di dandan kí a rí ìyọ́nú ọlọ́run tọ́lábọ̀lẹ̀ ilmi káwáìmà tọ̀rí kùn ọ̀nà kan lòun náà jẹ́ yóò ayéhuhu lọ́hùn yuhayyi'uhu Allahu li 'abdihi hatta yasilu bihi ila aljanna ọlọ́run apalẹ̀ mọ́ ẹ̀ àtúnṣe fún gbogbo ẹni tọ́lọ́wọ́n ọba bá fẹ́ nínú àwọn a ní kí wọ́n tọ ọ̀nà wíwá ìmọ̀ láti ọ̀nà wíwá ìmọ̀ ni a mú wọn rójú rẹ ọlọ́run tí ń jẹ́ àlìjánà ó wá nú ìgbà wá tí tó gbà wá wípé anábíwá muhammad kíkà àtọ́lá kó mọ́ lọ́ba ó sọ báyìí pé manisala katọ́rí ìkàn ẹni bá gba ọ̀nà kan yàlítàmísù fíhì ìlmà tó jẹ́ wípé ọ̀nà náà tó gbà ìmọ̀ ní fi ń wá ó kò ń lé ó fẹ́ rìnrìn àjò èyí ó wù nú ìlú ló gbà lọ inú áfíríkà ń bí náà ni ásíà ni òrópà ní amẹ́ríkà ní pé mo fẹ́ lọ wá ìmọ̀ pàtàkì ìmọ̀ ẹ̀sìn tó fi jáde ńlé wípé mo fẹ́ lọ wá ìmọ̀ gbogbo bí ṣe ń lọ lọ́nà ni anabi ní sahalallahu lahu tariqan ilal janna kẹ́nitọ̀ wo mọ̀ wípé ọ̀nà tí ó gbà dé ọ̀dọ̀ ọlọ́run tí ó fi wọ àlìjẹ́nà lọ́run ti là kalẹ̀ fún ni lókun ìgbà tí àní ẹ ti dá pẹ̀lú mọ̀ tó ló fẹ́ lọ wá wà innal màláìka gbogbo àwọn màláìka ọlọ́run látàdọ̀hún ajinihataha rídọ̀n li talibil ilmi àwọn màláìka bí wọ́n ṣe pọ̀ tó nìí wọ́n á da ìyẹ́ wọn bo gbogbo ẹni tó jáde ńlé tí ń lọ wáyìmọ̀ ilẹ̀ lárúbáwá ló lọ ni ọ̀dọ̀ wa ń bí náà lójú òkó ni ilẹ̀ áfíríkà ni lópin ìgbà tó o ti jáde ńlé wípé ìmọ̀ ni mo fẹ́ lọ wá tó o sì tú àníyàn rẹ ṣe àwọn mọ̀lẹ́kà ó da ìyẹ́ rẹ ìyẹ́ wọn ó dáàbò ẹni tí ń lọ wáyìmọ̀ tó jẹ́ wípé tí ó fi lọ. Lo lọ lo gbogbo ọdún tó fẹ́ lò tó fi máa lọ tó fi máa padà wálé wá ṣèsinmi abẹ́ ààbò ọlọ́run náà ni wọ́n máa bẹ abẹ́ àánú ọlọ́run náà ni ó máa bẹ wà iná tọ́ọ̀líbalẹ̀ ilm adábí ní gbogbo ẹni tí ń wá ìmọ̀ ó ní dájúdájú ẹni tí ń wá ìmọ̀ ọmọ kéwú yastaghfiru lahu man fi samai wal ard gbogbo ẹ̀hún tí ń bẹ ní sámà lẹ́dàá ọlọ́run gbogbo ohun tí ń bẹ nílẹ̀ lẹ́dàá ọlọ́run náà ni ó máa tọrọ àforíjì fún ẹni tí ń wá ìmọ̀ fọmọ kéwú hátàlì hìtánù fìlmà kọ́dà ẹja nù búdò ẹja nù omi yóò máa tọrọ àforíjì fún ẹni tí ń wá ìmọ̀ fẹ́ni tó jáde ńlé wípé mo fẹ́ lọ kéwú wà iná fọ́dìlálà áàlìmí alàlà ábìdì kẹ́yìn ó jókòó ní mọ́sálásí kó máa yan náfìlà kó máa ké Qur'an kó máa sí lọ́hùn kó máa yin lọ́hùn kó máa gbọ́ lọ́hùn ọba tóbi anabi ń jẹ́ òye wa wípé ẹni tí ń wá ìmọ̀ àáfà ọmọ kéwu ọlá tí ń bẹ lórí ẹ̀ ó pọ̀ ju ọlá tí ń bẹ fún ẹni tó jòkó mọ́sálásí tí ń sin lọ́hùn lọ. bá a bá fẹ́ wá ṣàfiwé kàfọ́dílé kọ́mẹ́rì aláṣà ìrìlẹ̀ kàwákìbì gbogbo wa náà la mọ̀ wípé bí òṣùpá bá yọ ọ́ gbogbo ìràwọ̀ wọn palẹ̀ mọ́ ẹnìkan ò ní rí wọn bí ó ti jẹ́ wípé kọ́mọ̀rún òṣùpá bó ṣe nọ́lá lórí ìràwọ̀ bẹ́ẹ̀ náà ni ọlá ń bẹ fún ọmọ kéwú fún àáfàá fẹ́ni tí ń wá ìmọ̀ lórí ẹni tó jòkó mọ́sálásí tí ń sin lọ́hùn ọba lọ. innal ulama dájú kẹrẹ àwọn àfáà àwọn tó kéwu tí wọ́n nímọ̀ hum warathatul anbiya'i àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run iṣẹ́ táwọn ànábì gbà dání àwọn ni wọ́n jogún ẹ̀ innal anbiya gbogbo àwọn ànábì lámúyú wárìsú di náírà wàlá dìrẹ̀hámá wọn ò fi owó ńlẹ̀ wọn ò fowó dọ́là ńlẹ̀ wọn ò fi owó sẹ́fà ńlẹ̀ tá a jogún ìnàmà wàràsùlẹ̀ ilmà ìmọ̀ ni wọ́n fi ń lẹ̀ fáyé faman akhadahu akhadha bi hadhin wafir gbogbo ẹni bá wá rí mọ̀mú tí ò sáré lẹ́yìn ayé tó jẹ́ wípé ìmọ̀ táwọn ànábì ọlọ́run fi ń lẹ̀ òun náà lòun jogún ẹ̀ lọ́dọ̀ wọn irú ẹni bẹ́ẹ̀ ká mọ̀ wípé eléyìí ni ó ti ní lọ́kì lọ́kì eléyìí ni ó sì nágbára púpọ̀ bitọ́lábìlẹ̀ ilmi pẹ̀lú wíwá ìmọ̀ yanalu muslim wa yaksibu khashiyatallahi wa makhafatihi pẹ̀lú ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ ọmọ kéwú tí ń bẹ lọ́dọ̀ àfáà yóò di ẹni tí ó ní ìbẹ̀rù ọlọ́run yóò di ẹni tí ó máa sá fọ́lọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ni yusiluhu ilmuhu ila ìmọ̀ tó rí látara bíbẹ̀rù ọlọ́run àbíbẹ̀wò ọlọ́run tó rí látara ìmọ̀ tí ń bẹ lára ẹ̀ yóò sọ di ẹni tí yóò máa ní ìtẹríba yóò máa ní ìtẹríba lèlẹ̀ kálíkì fáwọn ẹ̀dá ọlọ́run ẹ̀yẹ onímọ̀ kó máa gara gbogbo ẹni tí bá ní tẹ́ bá ń pè ní onímọ̀ tẹ́ ń pè ní àáfàá tó bá ní ìgara tó bá ní mọ́tómọ́tó tí ò ní tẹríba ẹ mọ̀ pé ìmọ̀ ò sí lọ́dọ̀ ẹ̀ wà ní lìlìjáàní gbogbo ẹni bá ní ìmọ̀ ìmọ̀ ni asọ́di ẹni tí ó ní àánú tí ó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn wà bá ti yáde rahama wàlìmọ̀ àbàbà ìnáhùn ìmọ̀ a máa sọ ẹni dẹni tí ń tọrẹ ẹni tó yàwọ́ ẹni tó jẹ́ wípé kò ní ní ahun wàlìmàhábà ìmàmà sọ ẹni dẹni tí ó nífẹ̀ẹ́ sí àwọn èèyàn lọ́lọ́run fi sọnú ọ̀rọ̀ ẹ̀ wípé innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn ẹni tí fi ní ìbẹ̀wọ̀n ọlọ́wọ́n ọba jù náà ni àwọn àáfàá náà ni àwọn onímọ̀ àwọn onímọ̀ àwọn àáfàá hum aktharu nnaasi khashiyata allahi ta'ala àwọn lẹni tí máa ń fi ń bẹ̀ wọn ọlọ́wọ́n ọba jù kí ló fà tó fi rí bẹ́ẹ̀ haythu yata'arrafuna min khilali ilmihim ala qudratillah almabthuthata fil qawn látara ìmọ̀ tí wọ́n ní nì wọ́n mọ̀ láti bẹ́ẹ̀ ọlá ọlọ́wọ́n ọba tí ń bẹ láyé ẹ rí wípé ẹni bá nímọ̀ yóò nárò jinlẹ̀ wípé tó tó òun ọlọ́run tọ́lọ́run ọba fi ṣe nǹkan báyìí yóò wo sánmọ̀ lọ yóò wo lẹ̀ lọ yóò wo oòrùn yóò wo òṣùpá yóò wo odò àti ohun tí ń bẹ nú ẹ̀ yóò wo ayé yóò wo àwa èèyàn náà gan alára òun náà gan ó wo ra ẹ̀ láti ara ara ẹ̀ yóò rí wípé àṣọlọ́run ni. à ń sá fún ọlọ́run ọba tó ṣe yìí bó ṣe ṣe yìí tó sì dá èyí bó ṣe dá yìí àfi kẹ́yìn ọbẹ̀ ọlọ́run ọba náà ló fi jẹ́ wípé àwọn àfáà àwọn onímímọ́ àwọn náà ni ẹni tí fi máa ń bẹ̀rù ọlọ́run ọba jù níbi tá a ti rí ọlá tí ń bẹ fún káwá ajiru tọ́lábọ̀lẹ̀ ilmi yabukọ hatta ba'dan qita'i amali insani bintihai ajali iṣẹ́ tí onímọ̀ bá ṣe ẹ̀san tí ń bẹ fún ìmọ̀ tí ń bẹ fún káwá ìmọ̀ ẹ̀san ni a máa bẹ kódà kó jẹ́ wípé ẹni tó ṣiṣẹ́ ènìyàn sí láyé mọ́ ajiru tọ́lábùlẹ̀ ilmi yabukọ̀ ẹ̀san tí ń bẹ fún wíwá ìmọ̀ ẹ̀san tí ń bẹ fún lílo ìmọ̀ a máa bẹ ńlẹ̀ títí kọ́dà kó jẹ́ wípé ẹni tó gbé ìmọ̀ yẹn kalẹ̀ ẹni ajàǹfààní ìmọ̀ yẹn látọ̀dọ̀ ẹ̀ kò sí láyé ẹgbàá wáyé wá látọ̀dọ̀ Abi Hurairah ó sọ fún wa wípé anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì sọ wípé idha mata rajul inqata amaluhu illa min thalathin bí ẹ̀dá bá fayé ńlẹ̀ bí èèyàn bá kú kúrò láyé gbogbo iṣẹ́ tó ṣe láyé iṣẹ́ náà dúó ìhun tó kí ládà ẹ̀ dúó nígbà tẹ́mi ẹ̀ bá ti pin àwẹ̀ tó gbà ládà ẹ̀ dúó nígbà ẹ̀mí ẹ̀ bá ti pin ájì tó lọ ládàá ẹ dúró nígbà ẹ̀mí ẹ bá ti pin sàrà tó ṣe ládàá ẹ dúró nígbà tó ti pin nígbà tẹ́mi ẹ ti pin zàká tó yàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilamin salasin àyàfi nǹkan mẹ́ta àkọ́kọ́ waladin salihin yad'u lahu bẹ́yẹn bá fi ọmọ rẹ̀ ńlẹ̀ láyé obì ó sì tọ́ ó kọ lẹ́sìn kò fi sórí ríran nílé ìwé nìkan kò fi sórí ríran lọ bí iṣẹ́ nìkan ó kọ lẹ́sìn ẹ̀sìn níwájú ó mọ̀ wípé bá a bá kú ò láyé bí òbí ẹni bá kú ò láyé èèyàn ń ṣàdúrà fún ni bọ́mọ ẹni bá wá ń ṣàdúrà fóbìí ni yóò mọ gbalá ẹ̀ bí ò bá sí láyé àwòsọ́dà kọ́tí ní járíà àbí ó ṣe sàrá àti ń ṣàn sàrá àgbọ́n ìgbẹ gẹ́gẹ́ bí kó wa kànga kí wọ́n máa mú mi bẹ̀ kò sí láyé yóò mọ gbaládà ẹ̀ ó kọ́lé kéwú kalẹ̀ kò sí láyé yóò mọ gbaládà ó kọ́ mọ́sálásí kalẹ̀ kò sí láyé yóò mọ gbaládà ó kọ́lé dòtó kalẹ̀ kò sí láyé yóò máa gba ládẹ́ ó ra kùránì sí mọ́sálásí ó ti wá kú àwọn èèyàn ń ka kùránì nì báwọn ẹni tí ń ka ṣe ń gba ládàá pé wọ́n ń ka kùránì ẹni tó kó kùránì sí mọ́sálásí ó sì máa gba ládàá ẹ̀ àwọn kinní yìí ni wọ́n ń pè ní sọ́dákọ̀ tóníjàríyà sàrà títí sàrà tí ń ṣàn aw ilmin yuntafa'u bihi àbí ìmọ̀ tó lọ kọ́ tó fi wá kọ́ọ̀yàn kò sí láyé mọ́ wọ́n ń jàǹfààní ìmọ̀ tó kọ́ọ̀yàn yóò mọ̀ gbalada ẹ̀ nínú àǹfààní pé ìmọ̀ ládá ìmọ̀ ẹ̀san ìmọ̀ kì í parẹ́ mọ́ píparẹ́ ẹni tó nímọ̀ ìmọ̀ a máa jẹ́ kẹ́yìn ó máa ga láyé tọ́lẹ̀bọlẹ̀ ilmi gbogbo ẹni tí ó jẹ́ olùkọ́ akẹ́kọ̀ọ́ ọmọ akẹ́kọ̀ọ́ yanalu rif'atan fi dunya bí bá ń bẹ láyé yóò máa rípò yóò máa ga wa manzilatan khassa báyìí náà ni ayé ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ààyè tí ó ga ni ọlọ́run ọba sọ fún wa ní alukur'an ó ní yarifa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùmíní tẹ́ ẹ gbà fọ́lọ́run yarifa illah ọlọ́run ọba yóò máa gbé yín ga ẹ máa rágbéga níbi iṣẹ́ ẹ máa rípò ẹ máa gbapò sí owó yín ó máa pọ̀ sí wàlẹ́dínà òótọ́lẹ̀ ìlmàdàràjàt àwọn tí wọ́n wá kéwúnú yín tí wọ́n padà wá ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ipò tí wọ́n wá ga ju èyí tí ẹni gbàgbọ́ tẹ̀ kéwú lọ. yàrífà ìlàhùn lẹ́dínà àmánù àwọn ẹni tí wọ́n gbàgbọ́ tí wọ́n ní ìmánì ipò wọn máa ga lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa gbé wọn ga wàlẹ́dínà òótọ́lẹ̀ ìlmà darajat báyìí náà ni àwọn ẹni tí wọ́n tún jẹ́ àáfàá tí wọ́n tún kéwú tí wọ́n ní mẹ́sìn ipò tí wọ́n tún ga ju àwọn ẹni tí wọ́n jẹ́ mùmíní tí wọ́n kéwú lọ. wàláhù bímà ta'maluna khabir ọlọ́run ní gbogbo ohun tẹ́ ń ṣe lòun mọ̀ òun sì fún yín ní ìrò ẹ̀yin tẹ́ ẹ kéwú nítorí tọlọ́run ọlọ́run mọ̀ yín ó sì fún yín níwò ẹ̀yin tẹ́ ẹ kéwú ní tìtorí ayé ọlọ́run mọ̀ yín yóò sì fún yín níwò yóò sì san yín lẹ́san ní tìtorí ìhun tẹ́ ẹ ké ní tìtorí ayé. ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير. ọlọ́run ọba tó ń sọ fún wa nínú alukur'ani bákan náà ó ní kúl ìyá anábì sọ fún wọn hali yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun ǹjẹ́ ó jọra wọn ǹjẹ́ a lè fi ríra wọn ẹni tí ó nímọ̀ àtẹni tí ò nímọ̀ tẹ́fi mọ̀ wípé ipò àwọn onímọ̀ níwájú ọlọ́run nínú ẹ̀sìn ó ga ju ẹni tí ò nímọ̀ lọ innama yatadhakkaru ulul albab talabul ilmi shar'i káwá ìmọ̀ pàtàkì káwá ìmọ̀ ẹ̀sìn dalilun àmì ní ala khairiyatil abdi àmì ní tí ń tọ́ka wípé oore ń bẹ lára èèyàn oore ń bẹ lára ẹrú. E bẹ́yẹn bá wá ìmọ̀ ẹ̀sìn tọ́lọ́hun sì fún ní ìmọ̀ náà ìtọ́ka ni wípé ọlọ́hun ṣoore fún wa anna Allaha qad istafahu bi an yassara lahu talabal ilm bọ́lọ́hun bá dojú èèyàn kọ ìmọ̀ tó wá ìmọ̀ tó sì rí ìmọ̀ àmì ni wípé ọlọ́wọ́n ọba ṣa ẹni tọ̀hún lẹ́ṣà nínú àwọn ẹrú ẹ̀ pàtàkì bẹ́yẹn bá ní ìmọ̀ nípa ẹ̀sìn ẹ̀sìn àwa mùsùlùmí tẹ́yẹn bá mọ̀ nípa ẹ̀sìn oore ni ọlọ́wọ́n ọba ṣe fẹ́ ní ó wá nú hadith anabi sallallahu alayhi wa sallam anabi ń jẹ́ ó yé wa wípé mani yuridillahu bihi khaira gbogbo ẹni ọlọ́wọ́n bá fẹ́ fẹ́re mani yuridillahu bihi khairan bọ́lọ́wọ́n bá bá fẹ́ ẹnìkan fẹ́re yufakihuhu fi dín àní kó gbọ́ ẹ̀sìn yé ń wípé gbogbo ẹni bá gbọ́ ẹ̀sìn yé ọlọ́run fẹ́ fẹ́re nù ni ọlọ́run nífẹ̀ẹ́ ó sì fẹ́fẹ́ re ló fi jẹ́ wípé káwáìmà ìtọ́ka ni wípé oore ń bẹ lára èèyàn gbogbo ẹni bá wá ìmọ̀ tọ́lọ́run sì ní kó rí ìmọ̀ náà mú ó di àáfàá tó sì jẹ́ pé àáfàá tọlọ́run àáfàá sọ́nà irú ẹni bẹ́ẹ̀ kó mọ̀ wípé oore ń bẹ lára tòun ọlọ́run fẹ́ òun fẹ́rẹ́ lọ́nà tó ń bẹ yìí ìmọ̀ yakisibullahu man yuballigul ilma nadaratal qalbi wàlúwájìhì wàlúákìlì máàn gbogbo ẹni ọlọ́wọ́n bá ní kórí mọ̀ yóò rí wípé ọlọ́wọ́n ó fi ìfọ̀kànbalẹ̀ sínú ẹ̀mí ẹ̀ yóò sì wá fi àríniwuni sójú ẹ̀ yóò sì wá jẹ́ kí làákàyè rẹ̀ ó farabalẹ̀ gbogbo ẹni ọlọ́wọ́n bá ní kó kọ́ ìmọ̀ kó sì rí mọ̀ mú irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ò ní ròrò kírò wọn mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ báyìí náà ni làákàyè wọn bó tilẹ̀ òkan máa dàgbà tó wọn ò ní sínú súnmọ́rọ̀ dàdínáhù asfala safilin lẹ́fì máa rí pé àwọn àfáà wa bó tilẹ̀ wù kí wọ́n ó dàgbà tó bí wọ́n bá ṣe dàgbà ní làákàyè wọn ò ní padà sẹ́yìn títí ẹ̀mí ò fi bọ́ lára wọn ẹ̀ ní rí àfáà kan ká sọ wípé nígbà tó rẹ̀ sílé làwọlé tọ́ ní sọ̀sọkúsọ kò sọ̀rọ̀ síbí mọ́ ìhun tí ń sọ gan òye mọ́ àwọn ọmọ ń gbé pamọ́ kò ní ṣẹlẹ̀ fún àáfàá kò ní ṣẹlẹ̀ fónímọ̀ rọ̀já hatola akili kó máa lọ́gọ́rùn ọdún kó máa lé lọ́gọ́rùn ọdún bẹ́ẹ̀ bá débẹ̀ ọ̀rọ̀ ọmọ oní àádọ́ta ọdún lẹ́mọ̀ ọba lẹ́nu ẹ̀ ìtàn wọ́n yìí gbàgbé ìtàn wọ́n yìí gbàgbé nǹkan ìmọ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀ yanalu muslim bilijtimai ala talabil ilmi arahma bí ìmọ̀ bá ń bẹ lára fún mùsùlùmí ẹni tó wó rí kẹ́ wọ̀tọ̀m àníná wàṣẹ̀kìnà ìfọ̀kànbalẹ̀ yóò máa bẹ fẹ́ni tó ń wa barakata huduril malaika majalis ilmi bákan àlùbáríkà tí àwọn màláíkà ó máa tọrọ fún ìwé ẹni bẹ́ẹ̀ lópin ìgbà tí bá ti ń bẹ ní ìjókòó ibi tí wọ́n ti ń kọ́ ìmọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé mashtama qawmun fi baytin min buyutillah yatiluna kitaballah wa yatadarasunahu baynahum. إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده أنا بوا محمد كاتلكم لبا أصفوا ويكبي ما اجتمع قوم في بيت من بيوت الله àwọn ìjọ kan ò ní jòkó wọn ò ní kóra wọn jọ sínú ilé kan nínú ilé ọlọ́run mọ́sálásí ni wọ́n kóra wọn sí ni ààyè tán fi ṣe lé kéwú àti bàbá kan ni wọ́n ṣe síbì kan ni ni wọ́n jòkó wípé ibi láti máa kéwú lópin ìgbà tí wọ́n ti ń kọ́ àlùkùránì ń bẹ̀ ó ti di ilé ọlọ́run bí wọ́n bá wá jòkó ń bẹ̀ wọn ò ṣe nǹkan méjì yatiluna kitaballah tíra ọlọ́wọ́n ọba ni wọ́n ń ké kùránì ọlọ́wọ́n ọba ni wọ́n ń ké wa yatadarasunahu bainahum wọ́n ń ké báyìí náà ni wọ́n ń tọ́ wọ́n ń kọ́ra wọn nítumọ̀ ẹ̀ ẹnìkan ń ké ẹnìkan ń tú. báyìí lọ́lọ́run sọ báyìí làfáà kan tú ọ̀rọ̀ ọlọ́run ọba tó lọ ń bí yìí báyìí ló tú sí anabi ní bó bá wá jẹ́ bẹ́ẹ̀ illa nazalati alayhim sekina ìfọ̀kànbalẹ̀ yóò sì sọ̀ sí láàrin wọn ìfọ̀kànbalẹ̀ yóò sọ̀ sí wọn lórí wagashiyatihum rahma ìkẹ́ ọlọ́run yóò bò wọ́n dárú wàhàfàtihum al malaika. àwọn mọ̀lẹ́yìká wọn wọ kíká wọn bí wọ́n ṣe pọ̀ tó àwọn ò mọ̀ rí wípé àwa nìkan la wà níbi tá a ti ń kéwú àwa tá à ń bẹ níbi tá a ti ń kéwú àjù mẹ́wàá lọ àwa tá à ń bẹ níbi a ti ń kéwú àjù mẹ́jọ lọ ṣùgbọ́n anábì ń jẹ́ òye wa wípé àwọn ni wọn ò rí àwọn mọ̀lẹ́yìká àwọn mọ̀lẹ́yìká ti rọ kíká wọn níbi tí wọ́n wà nìyí. وذكرهم الله في ọlọ́run gan lára ó máa wá fi wọ́n yanràn níbi tí ọlọ́run ọba ti ń ṣọlá ní yóò fi máa fi wọ́n yanràn wípé wo àwọn ẹrú mi tèmi ni wọ́n ń ṣe tírà mi ni wọ́n ń ké ọ̀rọ̀ mi ni wọ́n ń sọ ọ̀dá tí ń bẹ fún ìmọ̀ òun la gbọ́ ni ọwọ́ àdá ṣé ìmọ̀ pẹ̀lú bá a ṣe gbọ́ ni ṣọ́wọ́ yẹn ni ìmọ̀ jẹ́ ni. Imajeni ṣé ọ̀rọ̀ yẹn ní ìmọ̀ àgbẹ́dọ̀ mọ́ wa pẹ̀lú ọlá tá a gbọ́ tá a kà fúnra wa nípa ìmọ̀ ìsìláàmù táwa mùsùlùmí ń ṣe kèé fi ọ̀rọ̀ kan lẹ̀ láì ṣàlàyé ẹ̀ gbogbo ohun tí ń bẹ láyé ìsìláàmù sọ fúnra wa ṣé ẹ̀tọ́ ni ṣé èèwọ̀ ni ṣé bá a bá ṣe àgbàládá bá a bá ṣe ànẹ́ṣẹ̀ ìsìlámù ṣàlàyé gbogbo ẹ̀ ló fi jẹ́ wípé bá a bá sọ nípa ọ̀rọ̀ ìmọ̀ àfi ká sọ fúnra wa ìdájọ́ wíwá mọ̀ gbogbo ìdájọ́ márààrún tí ń bẹ fún ọ̀rọ̀ ẹ̀sìn náà ló pé sára ìmọ̀ àkọ́kọ́ ìbẹ́nu ìdájọ́ wípé ọ̀rọ̀ yẹn ní kíní yìí o ẹ̀ gbọ́dọ̀ mọ̀ ṣe ìbẹ́nu ìdájọ́ wípé èyí súnà ni ìbẹ́nu ìdájọ́ wípé alistihbabu àwọn nádàbí èyí o bẹ́ẹ̀ bá ṣe ẹ gbàládà bẹ́ẹ̀ bá sì ṣe ẹ̀ níjìyà ìdájọ́ wàlúkàráhìá èyí ó ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ ṣe ẹ̀ ní ládàá bẹ́ẹ̀ sì ṣe ẹ̀ nẹ́ṣẹ̀ ìbẹ́nu ìdájọ́ wípé èyí akórira ẹ̀ àfẹ́kẹ́ ẹ súnmọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá súnmọ́ kìí ṣe wípé ẹ fi jìyà bẹ́ẹ̀ ìsìn ìdájọ́ wípé èèwọ̀ lèyí ẹ má débẹ̀ gbogbo àwọn ìdájọ́ yìí náà ló wá pé sára ìmọ̀ àkọ́kọ́ ìmọ̀ kan ń bẹ tó jẹ́ wípé ọ̀rọ̀ yàn ni ẹ̀dá ò gbọ́dọ̀ mọ́ mọ́ fáridù ainin ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan mùsùlùmí lẹ́nu láti wá ìmọ̀ nípa ẹ̀ yakunu tọ́lábùlẹ̀ ilmi fáridù ainin ala jamil mukallafin torí ó fi jẹ́ wípé ìmọ̀ kan ń bẹ gbogbo mùsùlùmí tó bá ti bàlágà tó sì ní làákàyè náà ló gbọ́dọ̀ wá ìmọ̀ nípa ẹ̀ bọ́bá wá di wípé ẹnìkan ò bá lọ wá ìmọ̀ nípa ẹ̀ yóò di ẹlẹ́ṣẹ̀ tí ó sì rí báwí ọlọ́run ìmọ̀ wo ni ó jọ̀rọ̀ ọyàn fún gbogbo mùsùlùmí lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan náà ni ìmọ̀ bá a ṣe ń ṣẹ̀sìn ọ̀kọ̀ọ̀kan wa náà la láti wá ìmọ̀ bá a ṣe ń ṣẹ̀sìn al-ilmu al-muta'alliq bi ahkamil ibadah ìmọ̀ tó jẹ mọ́ báwo la ṣe sin ọlọ́run <clears throat> báwo la ṣe kírun báwo la ṣe yan zaka báwo la ṣe ṣe hajjin báwo la ṣe ṣe mọ́tótó báwo la ṣe gbàwẹ̀ afẹ́ ta afẹ́ rà a fi ní jẹ haramu ọ̀rọ̀ yẹn ni ó ti papọ̀ mọ́ ìjọsìn tó jẹ́ wípé mùsùlùmí lọ́kọ̀ọ̀kan wa lọ́kọ̀ọ̀kan wa a ò gbọ́dọ̀ mọ̀mọ̀ nípa ẹ̀ lànàbí fi sọ fún wa wípé tọ́lábọ̀lẹ̀ ilmi faridotun ala kulli muslim ká wá ìmọ̀ bá a ṣe ṣe ẹ̀sìn ọ̀rọ̀ yẹn ni fún gbogbo mùsùlùmí bọ́lọ́run bá sì ti dárúkọ mùsùlùmí àbí alukura àbí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ló dárúkọ mùsùlùmí mùsùlùmí obìnrin ti wà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tọ́lábọ̀lẹ̀ ilmi faridun alalikifaya wíwá ìmọ̀ ìmọ̀ kan bẹ tó jẹ́ wípé ọ̀rọ̀ yẹn ni fáwọn kan báwọn kan bá ti lè wá ìmọ̀ nípa àwọn ìmọ̀ yìí ẹ̀ṣẹ̀ ó kú ò lọ́rùn àwa irú ìmọ̀ wo ni ìmọ̀ tó jẹ́ wípé a ní díẹ̀ nígbésí ayé wa àwa mùsùlùmí ní díẹ̀ nígbésí ayé wa tó jẹ́ wípé bá a bá sọ pé gbogbo wa bá a ṣe tó láyé gbogbo àwa mùsùlùmí akọ ìmọ̀ nìkalẹ̀ àwa adẹ̀lẹ́ṣẹ̀ ṣùgbọ́n tá a bá rí àwọn kan <clears throat> tí wọ́n dìde tí wọ́n lọ kọ́ nípa ẹ̀ ẹ̀ṣẹ̀ àìkọ́ ó kúò lọ́rùn àwa kan gẹ́gẹ́ bí ìmọ̀ wo ni ìmọ̀ dòtó ìmọ̀ dókítà bá a bá rí apá kan nú àwa mùsùlùmí tá a lọ kọ́ ìmọ̀ dókítà àbí ìmọ̀ faramasi àbí ìmọ̀ báwo la ṣe ń pógún àbí ìmọ̀ wípé a fẹ́ kọ ìtàn a fẹ́ kọ àsọ́lẹ̀ àsọ́lẹ̀ kalẹ̀ wípé bí mo bá kú o báyìí ni ẹ ṣe ṣe nǹkan mi o irú mọ́ ni kìí ṣọ̀rọ̀ ọyàn kí gbogbo wa ká lọ díẹ̀ àwa mùsùlùmí a nídìí nínú àwọn ọmọ mùsùlùmí ìbáṣọbìnrin ìbáṣọkùnrin tí ó lọ kọ́ nípa dòtó láti bẹ́ẹ̀ yóò pa ẹ̀sìn mọ́ iṣẹ́ nì òun ni ó mọ̀ wípé àìsàn tí ń ṣe lágbájá yìí <clears throat> ó kọ́ kó gbàwẹ̀ fún àìsàn tí ń ṣe lágbájá yìí ọ̀dà nǹkan tọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀ náà la lè lò fún ni ó fi rí ìwòsàn. E ṣùgbọ́n bá a bá fi sọ́wọ́ àwọn tí wọ́n ṣe lẹ́sìn wa nígbà táwa mùsùlùmí ò bá lọ kọ́ ìmọ̀ nípa kínínì wọ́n sọ fún wa wípé ọtí ń ṣe ẹ̀tọ́ fún wa ní tìtorí àti wá ìwòsàn tó sì jẹ́ wípé nǹkan míì ń bẹ ń bẹ tá a lè fi ṣe ìwòsàn nì wọ́n sọ fún wa wípé irú káàtì lágbájá wà yìí kò yẹ kó gbàwẹ̀ tó sì jẹ́ wípé kò tí ì burú fún un láti lè gbàwẹ̀ nígbà tó jẹ́ pé ọ̀tá ẹ̀sìn ni wọ́n báwa mùsùlùmí ò bá lọ kọ́ nípa bá a ṣe ń bímọ àwọn kẹfẹ́rí náà ni ó mọ rí àṣírí àwọn ìyàwó wa ni ó mọ tọwọ́ bọ̀ àwọn ìyàwó wa lára ló fi jẹ́ wípé bí gbogbo wa bá wá sọ wípé àlọ́kọ́dò tó yóò di wípé gbogbo wa àdẹ́lẹ́ṣẹ̀ àmọ́ bá a bá ti rí àwọn kan tí wọ́n bá lọ kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó kò ní ọrùn àwa tí a kọ èyí ni ń jẹ́ fárídù kìfáyà ìmọ̀ kan ń bẹ tó jẹ́ wípé mọ̀ndúùbù ṣáríà ẹ̀tọ́ ni kìí ṣọ̀rọ̀ ọyàn bá a bá kọ tó irú máa nì náà ni ìmọ̀ kájídò sínú ọ̀rọ̀ ẹ̀sìn aya ní ká tú ká yọ àwọn òfin òfin òfin òfin jáde láti bẹ̀ èyí yàtọ̀ sí ìta kọsọ lákọ̀ọ́kọ́ wípé ìmọ̀ tó papọ̀ mọ́ báwo la ṣe ṣẹ̀sìn àti mọ́ báwo la ṣe fẹ́ kírun báwo la ṣe gbàwẹ̀ báwo la ṣe yan zaka báwo la ṣe ṣe hajjin báwo ni a ṣe fẹ́ ṣèmọ́tótó ṣùgbọ́n àyà tó sọ wípé ṣèmọ́tótó. ká wá jìdò sínú ìtumọ̀ ẹ̀ ká wá yọ àwọn òfin míì jáde ń bẹ̀ ìmọ̀ ni bá a bá kọ ó dáa kì í ṣọ̀rọ̀ yẹn ìmọ̀ míì wá ń bẹ tó jẹ́ wípé ni èèyàn ò gbọ́dọ̀ dé díẹ̀ bẹ́yẹn bá dé díẹ̀ ọlọ́run ó jẹ́ tí ń kó ìnira bá àwọn èèyàn kàtà alómi sihir bíi ká lọ kọ́ idán ká lọ kọ́ oògùn wàlẹ̀ àràfà ká kọ́ bá a ṣe ń tẹfá bá a ṣe ń wo yẹpẹ̀ wàdájàl àpàdé àlùdé wàlẹ̀ kàhánà àwọn ẹni tí wọ́n ń lọ kọ́ ifá tí wọ́n ń sọ ohun tí yóò padà ṣẹlẹ̀ èèwọ̀ ní èèyàn gbọ́dọ̀ kọ káwárí nínú àáfàá kèǹfèrí àáfàá àlùfáà àáfàá tó wá lọ kọ́ bá a ṣe ń tẹ yẹ̀pẹ̀ bá a ṣe ń wóra wọ̀ ká tẹ yẹ̀pẹ̀ ká kọ́ oògùn ká kọ́nà kàlé ìmọ̀ ni ṣùgbọ́n ìmọ̀ ni ìmọ̀ tó jẹ́ ìwọ̀ tẹ́yìn ò gbọ́dọ̀ kọ́ ni èèwọ̀ ni kọ́dà bá a bá wá sọ wípé làlúrí múyàn kọ èèyàn ò gbọ́dọ̀ lò ìgbà míì a lè sọ wípé èèyàn kọ ní tìtorí àti mọ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn wòlíì ọlọ́run àtàwọn tí wọ́n ṣe wòlíì ọlọ́run nítorí ayé tá ń lò nísìnyí àwọn kẹfẹ́rí àfáàmbẹ tí wọ́n ń lo oògùn tí wọ́n ń lo lẹ́kàlé tí wọ́n mọ̀ wá ṣe nǹkan táwọn ọmọ wa rò wípé ẹni ọlọ́run ni wọ́n wàlíyù ọlọ́run ọba ni wọ́n kí àfàsúná wá dìde kó lọ kọ́ nípa irú nǹkan bẹ́ẹ̀ láti lè mọ ìyàtọ̀ láàrin ẹni tẹ́ ń pè ní wàlíyù o oògùn nílò nákàlẹ́ ní ń lo àlìjẹ̀nu ní ń bá ṣiṣẹ́ o àwọn àfáà kan ní èyí ò tí ì burú ni wọ́n fi sọ wípé àrọ́fùtù ṣáran láàlì ṣárin wà lákìlì tàwa kíhì wọ́n máa ń lam ya àrífù ṣáran wákan àfíhì. a wá sọ nípa ọlá tí ń bẹ fún àwọn àfáà àti gbọ́ tí ìmọ̀ ẹni tó wá gbémọ̀ dání náà ni olùmọ̀ náà ni àfáà àfáà àwọn náà ni ẹni ọlọ́run ọba fọkàn tán tó gbé àwọn ẹrú ẹ̀ àwọn ẹni ẹ̀ tó gbé wọn sí wọn lọ́wọ́ wípé ẹ máa bá mi darí wọn láyé ẹ máa bá mi ṣàtọ́kùn wọn àwọn àfáà náà ni wọ́n gbé ìwòsàn ìwòsàn fún àárẹ̀ tí ń ṣe ẹ̀mí àárẹ̀ tí ń ṣọpọlọ àwọn ni wọ́n gbé dání àáfàá ní ń wo ọpọlọ sàn àáfàá ní ń wo ẹ̀mí sàn fasi'alu ahla dhikri in kuntum la ta'lamun àwọn àáfàá náà ni a bi nípa ìwòsàn ohun tí ń ṣe wá lẹ́mìí ohun tí ń ṣe wá lọ́pọlọ ṣé yìí dáa ṣé yìí ò dáa báwo ni kí n ti ṣe nínú ẹ̀sìn inú ọlá tí ń bẹ fáwọn àáfàá a rí nínú hadisi tá a kà wá lọ tá a sọ wípé àwọn màláìkà àwọn ẹ̀dá tọ́lọ̀ wọn bá dá ń bẹ ní sẹ́mọ̀ ni ń bẹ nílẹ̀ ni ń bẹ nú búdò ni wọ́n ń tọrọ àforíjì fún àáfàá kò sí ẹni tó rí wàǹfààní báyìí yàtọ̀ sí àáfàá yàtọ̀ sẹ́ni tó kéwú àwọn àfáà humusikọ́tù bainal bashari àwọn láfọkàntán àwọn lẹni tá ń gbàgbọ́ nínú gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ láyé àwọn àfáà àwọn náà ni wọ́n jogún ànábì ọlọ́run àwọn àfáà àwọn náà ni wọ́n gbéṣẹ́ táwọn ànábì jẹ́kù àwọn ni wọ́n gbé dání anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadisi míì ó ní inna allaha ó ní dájúdájú kẹrí ọlọ́run wa malaikatahu àti àwọn malaika rẹ̀ wa ahala samawati wal aradi àti àwọn ẹni tí ń bẹ ní sámà méjèèje àtilẹ̀ méjèèje hatta namlata fi hujiriha kọ́dà àwúrè gbé nínú kòtò ẹ̀ wa hatta lihutu kọ́dà àti àwọn ẹja tí ń bẹnu búdò la yusalluna ala muallimi nnasi l khaira wọ́n ń ṣe àdúrà kun ẹni tí ń kọ́yàn níre àáfàá tí ń kọ́yàn níre tí ń pe àwọn èèyàn sí di dáadáa ọlá tí ń bẹ fáwọn àáfàá láti gbọ́ yìí àwa tá a wá jẹ́ mùsùlùmí tá a kéwú tá a jọ mọ ìlú kí ni ohun tó àyè ká máa ṣe fáwọn àáfàá wa àkọ́kọ́ náà a nífẹ̀ẹ́ àwọn àáfàá wa ńlẹ̀ al-iltisaq bil ulama wa du'at ẹja máa bẹ pẹ̀lú àwọn àfáà ẹ lo àwọn àfáà ẹ ti àwọn àfáà lẹ́yìn ẹ má jáwọ́ lẹ́yìn àwọn àfáà ẹlẹ́ẹ̀kejì al-istifadatu min ulumihim ẹja jàǹfààní lára àwọn ìmọ̀ ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn àfáà kí wọ́n tó kú ẹja ǹfààní látara ìmọ̀ wọn wa adabihim ẹ̀kọ́ wọn ẹja ǹfààní nínú ẹ̀ wàtàjàrúbìhìm àwọn ohun tí wọ́n ti dánwò tí wọ́n ti dánwò ẹ̀jà àǹfààní látara ẹ̀ wàtọ̀rí tààmúlìhìm fìlẹ̀ ilmi báwo ni wọ́n lò mọ̀ sí báwo ni wọ́n ń pèpè sí di iṣẹ́ ọlọ́run ọba sí ẹ̀jà àǹfààní lára wọn su'aluhum ẹlẹ́kẹta su'aluhum an muskilatihim muskilatina ad-diniya wa ad-dunyawiya bí nǹkan bá rú wa lójú nídìí èsì yìí ẹbí wọn bí nǹkan bá rú wa lójú nígbésí ayé ara wa ẹbí wọn bákan náà àlẹ́ àkàdù bífitì ẹ̀bí fatayahum fìtìyàhùn bí wọ́n bá pàṣẹ wọ́n bá sọ̀rọ̀ nípa wípé báyìí ni ẹ̀sìn wí wọ́n ṣe fátíwá níbi ẹ̀sìn ọlọ́run ní a ṣe báyìí ànábì ní a ṣe báyìí ẹgbàá ẹ má wọ́n àdìfá anihom ẹ ẹ gbìyànjú kẹ́ máa dáàbò bo àwọn àfáà wà dáfún ẹni àròdìhìn fi hayati wọn bá dàmọ́ màtìhìn ẹ má fẹnu ẹ̀tẹ́ kan àwọn àfáà wọ́n ń bẹ láyé ni wọn ò sí láyé ibùnà àsákírà ó sọ fún wa wípé inna luhumal ulama masmuma inna luhumal ulama masmuma ẹ̀jẹ̀ àwọn àáfàá àwọ̀ ẹran àwọn àáfàá mọ̀símúùmọ̀ ìwọ ń bẹ ẹ̀ gbogbo ẹni bá ń fẹnu ẹ̀ tẹ́ka àwọn àáfàá yóò jẹ́wọ́ yóò sì ríbinú ọlọ́run tẹ̀kìdírùhùn ẹ pàtàkì àwọn àáfàá wà ìnìzálùhùn mọ̀nàzílàhùn lẹ́tìyẹsítàhìkúnà ẹgbẹ́ àwọn àáfàá yín sí ààyè ibi tó yẹ wọ́n. ẹ má yẹ̀yẹ́ wọn ẹ má kàn wọ́n lábùkù ẹ bùkún wọn ẹ̀yin ará ìlú ẹ pàtàkì àwọn àfáà yín tẹ̀kìdíìmù kúnlì máa yà àtàjú náà min dáàmin màdíyì wa mànàwíyì gbogbo ohun táwọn àfáà yín bá nídìí lọ́dọ̀ yín ẹ fi ràn wọ́n lọ́wọ́ ìbá ni ìbá ẹnu ni ìbá ni ìbá ni. Ìbá tàrífù nasa bihim ẹ jẹ́ kí àwọn àfáà ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ̀ wípé àṣẹyìn náà ní àwọn àfáà ní ìlú àṣẹyìn náà ní àwọn olùmọ̀ ẹ pàtàkì àwọn àfáà yín ẹ kà wọ́n kún fanasu jẹ̀mí ohun yẹ́jìbò àníyárí fún ulama ihim gbogbo àwọn èèyàn náà ni wọ́n nídìí ó ṣọ̀wọ́ yẹn fún wọn kí wọ́n mọ àwọn àfáà wọn ẹ pàtàkì àwọn àfáà yín ẹ kà wọ́n kún ẹ ọ̀wọ̀ fún wọn sábà wípé ìmọ́lẹ̀ ni wọ́n ìmọ́lẹ̀ lọ́wọ́n ọba fi wọ́n ṣe fún wa ní títorí bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba kó ṣe wá ní àáfàá titọ́lọ́hún mọ́ ṣe wá ní àáfàá àlùfáà wá jẹ́ kí àníyàn wa ó dáa lórí ìlànà náà kó wá san wá lẹ́san gbogbo ohun tá a gbé dání tá à ń ṣe níṣẹ́ àwọn àfáà wa tí wọ́n ti kọjá sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá kẹ́ wọn àwọn tí ń bẹ láyé tí ara dẹ̀ wọ́n díẹ̀ bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n ní àlàáfíà bá wa san wọ́n lẹ́san mọ́ fi àrìsàn gbé wọn dè subahana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير